àbá nílọrin ẹ̀rí ó bẹ ẹbọ oríta mẹ́ta ládùúgbò orí àyín ẹ lọ ọ̀nà tẹ́lẹ̀kùn mo ti àtìgbọ̀ ní ayá ọ̀rẹ́ àdé àgbẹ̀ náà níbi oríta mẹ́ta àwọn oṣù fi ẹbọ rẹ̀ mọ́kù wá tẹ́ ìpele wọn jọ pé wọnú ọlọ́nu ẹbọ tí ògùn jìbí ní ọ̀wà láti ìpínlẹ̀ tí wá láti ògùn jìbí àbí láti ọ̀gbun àbí láti ni <laughs> olóńkọ mùsùlùmí kan náà ni wọ́n wá gbèjú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ bójú omi náà inú gbá igbá rú ni wọ́n pé oríṣiríṣi sí. adébíyẹ lọ àbára méjì kọ́ mo ti bọ́ títí yíò títí ọ̀nà adéwọlé àdé yíò tún kọ́ ládùúgbò wáyé àyè kankan látùbà tó ẹ dákun ṣérù yẹn lè yẹn wà ní tọkàn láwùjọ lónìí abẹ́sàlàyé ẹ̀ abẹ́sàlàyé ájírù ájírù a ọjọ́ méjì ẹ̀ ṣàlàyé ajú bá èèyàn bí bá ti máa ń yẹ̀yàn lójú inú Islam dá ìlà àyàmà ṣe é pé àyàmọ̀kan tó kàn ló dá wà nù àyàmọ̀kan tó kàn ló dá wà náà ni ẹ̀dá kò tí ìlú ìwà ni ẹjọ́ kan ní ṣẹ̀kẹ́ kó dàá ti máa yẹ̀yàn lójú inú Islam àti wọn fojú ní gbogbo eléyìí láwùjọ yìí tó jẹ́ pọ́ dájú pé wàhálà ìdìbò ìkọlọ́ wá sí mùsùlùmí náà ni ò tó wọ́n dákun tó iṣẹ́ ń bẹ lọ́wọ́ àwọn èèyàn tayọ ẹni pé ti sọ pé lọ́wọ́ àwọn àfa tó ń nà nínú ìlú yìí o nínú ìlú yìí. ṣé bọ́lá mọ́lú là ń wí àfa tó nà kan ní sọ pé mọ́lú yìí ti ṣe ìwé òun o àwọn èèyàn ń ṣe mọ́lú yìí ò ṣe dáa ni ìṣẹ́lẹ̀ ṣe dáa ọ̀nà tó lè gbà tẹ́tí ọ̀dà ń bẹ ọ̀yọ́ ya sàlàyé rẹ̀ fáwọn èèyàn mọ́jọ́ ń tẹ́ mọ́lú sọ́dà ní ọ̀tá mọ́ ní ọ̀tá fún mọ́lú yìí nínú yóò rẹ̀ àti tó kúrò ìrìn ajírú ewúrò àwọn ẹ̀kẹ́ pọ̀pọ̀lọ àwọn èèyàn kú omi ẹ̀kẹ́ ìsọkúsọ lẹ́nu ìlú rẹ̀ tọ̀ àwọn ajírú ló kú wáyé ṣe ọjọ́ méjì láàrin ṣe ẹgbẹ́ nínú ajírú lọ́kọjá mọ́ta wá sí láyé ọ̀nà ìwọ́n ti kọ́ ọmọ tó kọ̀ yọ̀dá ọlọ́run ẹ̀dá kò tàwọ̀fíì kíra ìlò kíra tàwọ̀fíì ìlú rẹ̀ ti parí báwọn èèyàn bí látó sì kánlẹ̀ abẹ́ ṣe sẹ́mínà tawhid lum'atul i'tiqad látòkì kanlẹ̀ ọjọ́ méjìlá nìyẹn